far at dinner. We were all happy. Gbogbo wa, àdèmú sínú fún wa pé òun ti fẹ́ sùn pé ká máa mú lọ sínú rúùmù wa. In fact, èmi gangan ni mo pẹ́ kúrò nínú rúùmù blessing. last person. so, that means you followed her to the side. No. I went to my room. Bẹ̀rẹ̀ sí ní kàwé. Chinaka, ó ti bẹ̀rẹ̀ sí ní disturb me. I never saw no good remember. adé ọmọlẹ́wà adébọ̀wálé can you kindly take me back to the trip of Black Friday. irọ́ ńlá pátápátá lẹ pa mẹ́tàlá yóò lè gba ilẹ̀ lọ́wọ́ èmi àtọmọ mi kí ló ṣe yín tẹ́yẹ lójú kòkòrò náà kí ló dé. èmi èmi lójú kòkòrò ọmọ tó ń sọ mo ṣẹ̀ṣẹ̀ wá rí i pé ò lè èpo lójú ni wo mi náà n ò gbádùn kankan. gbọ́ ó sì gbé mi náà bẹ́ẹ̀ o mm-hmm. ó bá mi bẹ́ẹ̀ èmi náà dúró fún ọtá ni. ẹ dákun kílẹ̀ jẹ́ dánwò. ìmọ̀lẹ́ lọ́dọ̀. Mami, ọtẹnu géètì mo ti ń gbariwo yín mi ò mọ pé èèyàn àti bàbá kékeré gan lẹjọ ń pariwo kí ló ṣẹlẹ̀. inú mi dùn pọ̀ ń gbọ́ pé ìyá rẹ̀ ń pariwo lé mi lórí ò ń gbọ́ látẹnu géètì. Hmm. à ń sori ọjà jà ọjà níta ló ń jà lẹ́yìn kùlé òun bí àbúrò bàbá ẹ̀ léèrè tí wọ́n ní ilé ẹyọ kan tèmi àtọkọ mi jọra àwọn fẹ́ gbà lọ́wọ́ mi lákun eh. kí lẹ fẹ́ fi ṣe béèrè lọ́wọ́ wọn. ìwé àti tani. mi àtọkọ mi. ìwé wo lọkọ ẹkọ lẹ wípé owó rẹ wà náà lẹ tí tó fi ilẹ̀ kó tó. ẹ lọ béèrè lọ́wọ́ òkú wa. ṣé bẹ́ẹ̀ ní nọ́mbà mi ẹ dẹ̀ máa pè yín mo dẹ̀ máa fún yín nílẹ̀ yẹn kẹ́ fi ṣe nǹkan tẹ́ fẹ́ fi ṣe fúngbà díẹ̀. fúngbà díẹ̀. fúngbà díẹ̀ kọ́. èmi fẹ́ gba ilẹ̀ láti fi kọ́ ilé ìtura alábọ́ọ́dé sínú ìlú wa yìí tó bá sì dowó ń sọ pé ń dájẹ́ o èyí máa fún yín ti yín o èyí máa fọwọ́ sọwọ́ sí yín o. ṣé ń gbọ́ ẹsẹ̀ látẹnu jẹ tí ó mọ jẹjẹ ẹ̀yà ẹ bá dálé iṣẹ́ ilẹ̀ ẹ máa fowó oúnjẹ ránṣẹ́ sí yàrá orí mi kọ èmi kọ́. obìnrin ìpẹ́lẹ̀ dọ́ ẹ̀ wo èmi mo ní nǹkan ẹ̀gbọ́n mi látòrí rẹ tẹ́ di gbogbo nǹkan ní rẹ. alágbára lórí ta ni nílẹ̀ tí owó mi wà ń bẹ̀ ẹlẹ́gbára lórí ẹ̀ ẹ̀ ní agbára kankan lórí ẹ̀. bàbá kékeré ilẹ̀ yín ò lè tó kọ̀ọ̀kan tẹ́ fi kọ́ kó lè kọ́ lè gbafẹ́ tẹ́ fi kọ́ just one plot ni èmi ò bá advice ń pé bóyá kẹ́ fi máa dáko kẹ́ fi máa gbin nǹkan àbí. kọ̀dán ẹgbẹ́ olè márùn-ún ọmọ àti alẹ́lẹ́ yìí máa gbọ́rọ̀ tó sọ ọ sọ̀rọ̀ bí ìgbà tẹ́gbọ́n mi sọ̀rọ̀ kalẹ̀ sẹ́ni pọ́ ọmọ ọkọ lélẹ́ ìpín sọ wo ọmọ mi eré mọ̀ ń báyẹ̀ ẹ̀ sí ah! kòkò mẹ́rẹ̀ ni kìí ṣe wípé mo fẹ́ gba ilẹ̀ lọ́wọ́ rẹ̀ bá mi. wọ́n ní o ti tó wọn láwọn bá yín ṣeré ni wọ́n láwọn bá yín ṣeré ni àfikọ́ yá jẹ́rẹ́ o torí ẹ nílẹ̀ tí ń lówó dé ẹ̀kọ́ lè tura bẹ́ẹ̀ o ó sì jẹ́ tèmi àtọkọ mi lẹ́wọ̀n jùmọ́. a ah, má fi wéra wọn ilẹ̀ yàtọ̀ sílẹ̀ ilẹ̀ tó fèsì express tó fèsì títì ọ̀fẹ́ máa fi wé àwọn ilẹ̀ àyàn àyàn àyàn téèyàn ṣẹ̀ṣẹ̀ máa fodò fodò káàkiri eléyìí ò jẹ́nà títí tí gangan ni mo fẹ́ fi kó tẹ́lì. ẹ lọ́ra ti ẹ lọ́ra lẹ gbangba ẹ lọ́ra lẹ. wọ́n ti tó ìsókè. kí ló sọ kí ló sọ báwọn bíjà rẹ èmi ni mo lè sọ̀rọ̀ ẹ̀yin wo ah. báyìí lè ṣe kankan ṣíṣíkọ̀ àgbàdo nù wáyé tí wọn kúkú gbin wọ́tàmẹ́nù àbí máà tó ń kó ẹran sínú agbádá lọ́jọ́ pọ́pṣẹ̀ kan. ọmọ mi yìí ah! ó ní sábẹ́ mọ̀ ẹ̀gọ́ o kì í má gbàgbé ìkan rárá. Ah, ah! Who they expect anybody for? She shouldn't expect journey. Who is there? Come in. Please, please, please, please. Don't you dare. Amani, nìyí nìyí jí o tó o ní ìgbé òòlù sọ nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin wa àti Blitz fún mi what are friends for. my affairs are mine I choose to share it and I choose not to. right now I don't feel like saying anything. ooo oh, ó tiẹ̀ ti yé mi báyìí so ó wá síta láti wá bá Blitz sọ privately a má bàa fi conversation lórí nígbà it's okay I understand o lè dúró because I dey worry. má wọlé please jẹ́ kí n máa lọ wọlé. bọ̀ bẹ́ẹ̀ kí ni nǹkan tó ṣẹlẹ̀ lọ́wọ́ àti kí ni mo ṣe fún ẹ tó bá ní nǹkan tí mo ṣe fún ẹ lẹ́nu náà má dẹ̀ bẹ̀ pé kó má bínú àti wípé bó ṣe ń ṣeré sí mi lẹ́jọ́ mẹ́ta ìkòyé ni ṣó mọ how many times mo tó gbé kọ́ mi ìgbà mi gan ọmọ reject call mi why. so o tí mo kò tó ṣe. Oh. anyway. mo ṣe gate ẹ̀ sìn torí pé o pè mí mi ò pé àdúrà mi bóyá kó ti yí ẹ̀ nà ọ́ mo ṣáà kó ní side hustle tí mò ń ṣe more education mi and òun náà mo fi support ìwọ náà tí ìwọ náà dé mọ̀ ìwọ ẹ̀ má bínú i'm sorry about that. please i am done with this relationship mi ò ní interest mọ́ ní pé. mi ò ṣe mọ́. ó sọ pé. mi ò fẹ́ rí ẹ mọ́. ọmọ béèrè. ìfàmù ẹ ẹ inú bí mi ara ń kùn mí. béèrè mo mọ̀ ẹ́ dáadáa ìgbà tí wọ́n bá ti ń gbé ẹ báyìí ìgbà ló máa ń as in take it easy. please mo sọ pé mi ò fẹ́ rí ẹ mọ́ mi ò dẹ̀ fẹ́ bá ẹ sọ̀rọ̀ mọ́ má jẹ́ kí inú bí mi má jẹ́ kí n misbehave please go ọmọ náà géètì ògbà wa tó bá ṣe tán kó gbà bẹ̀rẹ̀. ọmọ mo bí ìpàdé sí ìṣẹ́ láàrin ara ọmọ ọmọ ọmọ ọmọ. on. bó yẹ kí wọn náà máa ní sùúrù má gbàgbé pé bọ̀bọ̀ yìí ló máa ń sanwó skul ẹ̀ ó dẹ̀ máa ń ṣe dáadáa sí ẹ̀ kí bá ní nǹkan tó ṣe fún ẹ pé ṣàlàyé fún tó bá máa sọ pé kó má bínú ó máa bẹ̀ ẹ́ ẹ̀ dẹ̀ máa sọ ẹ̀ máa ṣètò everything. tó bá jọba ẹ ṣe ń ràn lẹ́nu yín látàárọ̀ lẹ ṣe ń ràn lọ́wọ́ yín ẹ ti máa kúrò ní aṣọ tẹ̀ ń fún látàárọ̀. jọ̀wọ́ ọwọ́ mi ẹ dúró kalẹ̀ síbẹ̀ àkáṣe ló má ṣọ àwọn afọṣọ ẹ̀ ń lẹ́ sọ̀rọ̀. kí wọ́n sọ̀rọ̀. mọ́ mi ní àjọ máa ṣe bí nǹkan òòlù fáyìn láyé. jọ tí relationship òun àti Big gan bá dàrú kí n tèmi bẹ kí ló kàn mí. ṣé mo pè é ṣùgbọ́n láàrin Big àtọmọ rẹ̀ èmi ló fi affect big time. Big ti báwo. kí n tó fẹ́ mi mo máa ń bọ́ ọmọ yìí ṣe assignment copy and paste ló ń ṣe. ta ló ń ṣe copy and paste? Ah, ah. níbo ló ti ń bọ̀? ibo ni mo ti ń bọ̀? nítorí pé dádì ẹ ló sanwó skul mi ah, tàbí lóun ah. ti wọ́n ló rán mi wá skul náà. wọn ní wọn yọ náà bí kò. ní òun náà fi sílẹ̀ o jẹ́ kó fún mi o ẹlẹ́nu rẹ́zọ̀ fún mi dáadáa kó kí n kó gbà kí. táyọ̀ mi náà fi ìgbẹ́ jókòó sí eh, nǹkan tó ṣẹlẹ̀ nínú skul kí ló ṣẹlẹ̀ ṣẹlẹ̀ wá. ọkọ tó fẹ́ sọ jàre kí ló ṣẹlẹ̀. ìyá mi ò ní ní sùúrù. Ah, tiẹ̀ ní sùúrù náà. ẹ sọ fún wa. ọlọ́sọ̀kọ tó fẹ́ sọ. ok ok máa sọ fún ẹ on one condition wàá bẹ̀ mí. sórí tí mo bá dẹ̀ déta yẹn sì tí mi ò rí ẹni tì mo máa fọ́ ìwé yìí mẹ́ lórí ni. Ah, ah. who said I would break it? <laughs> ṣe ní ìdí ọ̀. <laughs> Ah. ẹ wo tambolo tó ń sọ̀rọ̀ kí ni jẹ́rọ ẹ lè ṣe òdẹ́sọ̀ bí èèyàn tó lè pààyàn. ṣó fojú di mí ni mo lè pààyàn máa pa ẹni yẹn báyìí màá dẹ̀ tún dúró pé kí ló fẹ́ ṣẹlẹ̀ yes hmm. owó wà náà dáàdì mi máa sọ tẹ̀ hmm. ok ní sùúrù mo fẹ́ sọ fún pé ò lè ṣe yẹn léṣe ìwọ náà lè ṣe yẹn léṣe. èmi ọlọ́run máa jẹ ọlọ́run máa jẹ. ẹ ẹ ẹ ẹ congratulations. abẹ́ búbọ̀ ni asu don go on strike. Oh, kí lè tó wá sọ ń sìn. ikú tí mi ò fi sọ fún wọn látàárọ̀ nìyẹn kí ló dé òde dé bí ìṣe sáré sọ fún mi. ọ̀rẹ́ ti me text message mi. kí ni iṣẹ́ ògbà tó ń bá ṣe ń bò ní. ẹ ẹ gbọ́ ẹ gbọ́. èmi tí mo gbé plantain wá láti ilé gan-an wóye dòdò tó fún mi ìwọ wá kó gbogbo dòdò sódò bí bá tẹ pé wọ́n kọ́ fún ẹ lọ́sípítù jẹun kó o kú. ṣé mi ló ń bá sọ̀rọ̀ báyìí. Like torí dòdò ló ṣe ń wẹnu sí mi lára báyìí ó jọ mọ́ pé torí pé mo láì dòdò mi mo ṣe lọ sínú kíchìn tí mo ṣe fry dòdò yìí ọ̀nà náà má dé ṣé mi máa dé dòdò fún ẹ jẹ ni. <laughs> ẹgbà ta ni ẹ who are you tó lè dín dòdò fún mi tó lè dín dòdò fún gbogbo wa ta wà ní bíbá yìí gan sẹ́wọ̀ abeg. bàbá ẹ̀gbọ́n rẹ̀ sọ pé kí n dé dòdò fún mi ó mọ̀. Ah, ah. Ah, Chinaka wetin dey do you sef ṣé o tẹ̀ kí n ní respect fáwọn òbí èèyàn ni ó kó máa lẹ́nu ẹgbàgbà wọn kó máa sọ nonsense ó yára. shut your mouth jọ ẹni tó bí manners ni. ẹlẹ́ni jọjọjọjọjọjọjọjọ ẹ bá jẹ gbé wá kí mi ra ìjẹ pọ̀. ẹ ti ọ̀wá ó ní kàn tí mo rò láìpẹ́ ó kàn wù mí kí n tiẹ̀ rí owó kan àbí kò tiẹ̀ fún mi lówó kan àbí bóyá kí n rí update kan kò tiẹ̀ dówó fún mi kí n kó everybody ká lọ sí vacation àbí ká bẹ́ẹ̀ bí Miami Beach àbí bó tiẹ̀ jẹ́ Dubai or Tanzania ká tiẹ̀ lọ lọ two weeks ká lọ fi ease stress wa. <coughs> you know, you know. Ah. That's not a bad idea. People kò ṣe pé àwọn parents dey ní approve ẹ̀ nìyẹn. Hmm. ọmọ gidi nìyẹn ọmọ gidi tó lóbi tó dẹ̀ kọre. you can say that again baby. yàtọ̀ sáwọn kan àǹtí ilé ọ̀kan ẹni tí gẹ́tì bẹ́yẹ ni ẹni tí gẹ́tì bẹ́ẹ̀jì kéyìnkíyìnkí ẹni tí ó ti sanwó tí ó ti sanwó square tán o ti o ti wò <laughs> the funnest part is pé ẹ máa lọ sí beach ẹni tí ó dé bá beach <laughs> the funnest ṣé o mọ ibi tó pẹ́ la kò dá ṣéjì rẹ̀ rí mo dẹ̀ ṣọ́ọ̀pù máa ti gbàgbẹ́ kọjá bọ̀ kò ní mọ̀ pé tó ń pẹ́ làṣẹ́jì rẹ nìyẹn. ìwọ ló wí. know what is good for you tó bá mọ nǹkan tó dáa fún mi before i finish this food sá No, no. because màá nà o. ó yá jẹ dòdò sórí jẹ sórí bíi tèdè. vacation ta lọ i'm a new man for god plenty of fun. Adé. Àfọ̀ṣọ́ mi. Lọ́kẹ̀, ṣé rí bẹ́ẹ̀ ṣé ń wò mí yìí? Mo ti dé ilé ìyá yẹn. Vera, ìwọ ńkọ́? Ẹ̀yin girls, ẹ má bínú pé mi ò sọ fún ẹgbẹ́ àwọn parents mi ti approve which means I'm yay. Ah, ah, that's good news. ọmọ nìyí kí ló ṣe kí ló ṣẹlẹ̀ sọ̀rọ̀ náà àbẹ̀wò ni gan. ọmọ kí ló ṣẹlẹ̀ náà tó bá lè bá àwọn ọ̀rẹ́ sọ̀rọ̀ ta ló tún fẹ́ bá sọ̀rọ̀ at least you should have someone to pay your mind to àbí. O bẹ̀rẹ̀ tí ẹnu máa ń yàtọ̀ ó bá lọ gbé bọ́kẹ́tì fún kó lè máa pọ̀ àdé sí i. ẹ excuse me sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ ẹ calm down kò tí ì sọ̀rọ̀. ó yá kí n máa lọ.

tó fi ń lé àwọn èèyàn kúrò lórí ilẹ̀ tẹ́mi sọ wípé kí wọ́n máa ṣiṣẹ́ lórí rẹ̀. ẹ dákun o ẹ táwo lẹ́yìn gan-an ni tẹ́ ẹ fi kọ́ àwọn èèyàn lọ sórí ilẹ̀ mi àtọmọ mi. ilẹ̀ wo. ilẹ̀ wa ni. ọmọ mi ló ní kémi ọmọ ló lọ. ọkọ tèmi ló fílẹ̀ fẹ́mi àtọmọ mi kò tọ́ sí i. kí ni sí yín bẹ́ẹ̀. èmi sọ ọmọ tó ṣe sa. ẹ̀yin lẹ mọ̀ tẹ́ ń ṣe. obìnrin ọ̀ ń kọjá yìí ẹ ọ̀ ń kọjá yìí rẹ tọ́ ọ bá sì jẹ́ kí n fi bí mo ṣe tó hàn mm. yọjọ́ lójú ọ̀ kọjá yìí ẹ o. ẹ dákun bó o lẹ ṣe tó bó o lẹ ṣe jẹ tẹ́nì jẹ rí èmi. bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹ wo mo ń pọ́n yín lẹ́yìn o tẹ́ ẹ bá lọ sọ ara yín ẹ̀yin gan ìfìkọ́ lọ́pọ̀ wá gbé yín ni kí ló ṣe yín gan tẹ́ ẹ̀ pín mí lẹ́yìn ẹ̀ pa mí lọ́kàn ẹ̀ tún fẹ́ yín gan ṣe nílé mi mi kí ló ṣẹlẹ̀ gangan. wo wo wo wo wo wo wo ah mo jẹ̀bi mo jẹ̀bi mo mọ̀ pé mo jẹ̀bi ah ọmọ mi ó ìwà fira mi hàn ọmọ wípé ntẹ́mi ń jà sí mọ̀mọ́ tí mò ń jà ọ̀dà o ọlọ́pàá ó mú èmi ìṣòwò nù ilé ilé mi ó sùn lónìí ilé ibo sí ọ̀rẹ́ yìí ẹ dákun ẹ̀kọ́ ṣẹjà rẹ̀ ẹ̀ sùn lọ́dọ̀ tèmi lọ́dọ̀ tèmi ẹ̀yin náà dà. sẹ́mi kí mo ní ọ. ìdí ta ni ẹ fẹ́ fani bẹ́ẹ̀ ṣe pọkọ mi àbí bẹ́ẹ̀ kọ́ àṣírí yín ti tú ẹ lè wọnú lẹ́bí. obìnrin obìnrin dé èmi pọkọ ẹ ẹ bá bàá lọ mi àbẹ ẹ bá dà àbí wọn ní mo fún jẹ. ó ní gbàtàn bá bàbá lọ́wọ́ yẹn kó tó ilẹ̀ pọ̀pọ̀ ni ah. ẹ pọ̀pọ̀ bíi tó wá ní ayé mi lára ah. ẹ wo ẹ má yẹ kí n ṣe pẹ̀ sí o. wo oyin bọ́ sàwádà sọ ọjà yìí. ẹ yẹ kó jáde ah. kí n tí ìdáǹdà kù dànù kí ló ṣe èmi lẹ́yìn ni èmi lẹ́yìn ni. Interesting. Um, with all you have said and uh, the explanation about Chinaka. Am I right? Can she kill Blessing? Chinaka. No. Chinaka, no, no. Chinaka, ò lè pa láàánú ẹ olùrànlọ́wọ́ mi blessing jẹ́ fún Chinaka. In fact, I can boldly say Chinaka is living on blessing. No, Chinaka, no, no, Chinaka, no. No, no. No. No. no to unravel the mystery. ní gbogbo area yàrá la ní best apartment tó tó tó fáyé. ah this place is cool. wow wow àsìkò ní ìwé ẹ̀kọ́ mi. àti ṣé pé àmọ́ pé ń bọ̀ àṣírí ìgbà up to test ní gbòkè o ẹni customer bá ti wọlé má ṣe rí báyìí ó gbọ́dọ̀ wà comfortable fún láti pé àwọn fẹ́ check in straight away kò sí customer àkọ́kọ́ tó wá ìlú tó padà rí ọmọ àwọn olóyè all thanks to you babe because èmi ti rò pé àkọ́ máa gba yàrá nínú hòtẹ́ẹ̀lì kékeré kan but a service apartment as beautiful as this kudos to you girl thank you. So funny, ni one room ah, ah, èmi bless ọmọ sẹ́nitọ́. Ah, calm down girl ọmọ sẹ́nitọ́ to be because election is in three months time okay calm down. Ah ah. Mm-hmm. ṣọ́ra ẹ̀ Ah kí ló mean nǹkan tó bá ṣe tì ilẹ̀ ló ń jẹra sí mi. oh that's true. Ah, ah. lọ́wọ́ kan tí mo dẹ̀ pé dáàdì mi wípé à ń lọ fún vacation three m ni wọ́n send sí mi already nínú àkáǹtì mi gan mo ní one point eight over one point eight points of correction. chineke mi. Ah, àmì wọ́n tiẹ̀ ti wọlé wọ́n ti wọlé. tó bá ní sẹ́dọ̀ lọ bí náà máa kún sí ọmọ ìbẹ̀rẹ̀ tó bá nílé ní ti ìlú ìlú ìlú àkọ́kọ́ àbẹ̀ máa ń ká ọ̀sán. Yeah, thank you. How many miss calls? Four. Wow. Ah, ó ti pè mí náà. Eh. Ah, jẹ́ kí n pè. Chinaka, abo pè wọ́n náà. Ó máa pè mí. Ó máa pè mí. Ìwọ náà bọ̀ kápẹ́ńtà. Ah, babe, now. Ṣáàjì ká pàtó. ṣó spoil àbí ti báwo ẹ mọ̀ pé social life me zero ni so mo ṣe bí bóyá mo plan láti tẹ̀lé tí mo disappoint ní àbí mi kẹ́ tẹ̀lé ní tẹ̀lé. wọ́n má gba títí lóhùn jàre. and now that you are here no cross my path o. you no cross my path o because mi ò fẹ́ kí anybody ká ò nínú oorun for the next two weeks okay Ah, ah, ìwọ àti ni ṣé o ti gbàgbé pé exam máa bẹ̀rẹ̀ immediately after strike. and so no ṣé ìwọ kò wé wa. èmi kẹ gbọ́nà gbogbo wa mọ̀ pé kò má ti ṣíwè báyìí ó ti sink sí ẹ lórí ìwọ ló wá kọ̀wé wa <laughs> àwọn agan tó jẹ́ pé three months la máa lò kíwèé tó wọrí wa à kọ̀wé wa. ẹ wò ó ẹ fọmọ lọmọ sílẹ̀ it's not that deep now eh? everybody should do whatever comes to their mind tó bá jẹ́ ìwòlẹ́fẹ́ kan look for a quiet spot and read. And if not fun, overdwam. In the first place, that is why we are here. To do whatever right. we want. Okay. Those are attached, I think. Èmi ọmọ bàbá olówó ló tẹ̀lé ń débi báyìí. Okay. Sorry. Mm-hmm. Yeah, yeah. Èmi. Èmi. Ó dàbí pé omi blessing tó rú níjọ́sí ẹja tuntun ti wọnú ẹ. bí tiẹ̀ ṣe tiẹ̀ owó ní títí ẹ̀ kí ló pẹ̀? vera ṣé wọ́n ní pé kí wọ́n lọ máa lè pẹ́ ṣàkóso ìdàgbà jù. vera ọmọ yìí tútù dé o. no ṣé mo kọ́ ọmọ yìí tútù bẹ̀rẹ̀ sí if i start now the conversation na i don start o. na i don start o. wọ́n ló ti bẹ̀rẹ̀ o wọ́n ló bẹ̀rẹ̀ o. ṣé o rẹ gba ni àbí wọn kà fún ẹ lọ́jà àbí wọn lò ní change. mi àgbo bí chiwike ọwọ́ ni màá fi nù ẹ́ mi ò ráyè ọmọ mi you know me ọmọ mi ọmọ mi. No friendship without love no love without friendship no life without blood no blood without life. Chinaka kí ló wá ṣe pẹ̀lú wa nípò ìgbà tó mẹ́pọ̀ ní bá wa swim. kí n bá swim àbí kí ló No, no náà ó mọ pé òun wà ní pool mi lè wọlé síbẹ̀ pẹ̀lú ẹ̀ náà ah, àárín fín ah, ah. kí ló mean. o ẹni sùúrù kílẹ̀ gbà lọ́wọ́ ara yín tí wàhálà yìí fi pọ̀ tó yìí. wo èmi ò believe pé àwọn eléyìí ni iṣu wọn ń yọ ni ẹ ṣáà mọ̀ pé Chinaka máa ń láì kó máa ṣe bí godmother and most times ó máa ń sọ̀rọ̀ out of point. èmi ń sọ̀rọ̀ out of point lẹ́nu ẹ̀. lẹ́sọ̀kùn. àrífín yìí máa ti ń pọ̀ jù èmi náà rí i mo mọ̀ pé òun náà ti ń jọ nǹkan nǹkan yín méjèèjì ẹ ti jọ ń lẹ̀ pọ̀ ṣòdẹ̀ rí nǹkan tó fà báyìí wọ́n ló jẹ́ kémi àtàwọn ilé ìmọ̀ àṣọ mọ̀ ó yẹ kó fọwọ́ méjèèjì sínú the same room ni o because bó ṣe gbé wa pọ̀ yìí òun affect mi anyway ọmọ wa náà ni like ọmọ mi ni so màá máa bẹ train ẹ ok. ìwọ àti tani wo ìyálà ìyá ẹ ni mo jẹ yes ìyálà ìyá ìyálà ìyá ìyá ẹ ni mo jẹ. <laughs> ìyálà ìyá ẹ ni mo jẹ ìwọ náà mọ̀ agbátólómi inú òkè ń pariwo. tó bá ṣọ́ fún ẹ ìwọ máa bọ̀ kó wá bá ń bí báyìí dípò báyìí mo ti máa ṣèdájọ́ fún ẹ. ọjọ́ kan ń bọ̀ tí màá fi wọ́n pé ìjà ẹ̀ ni mo jẹ ìwọ máa ń wẹ̀rẹ̀. ẹnu ló ní gbà bẹ́ẹ̀ ó yá bàbá káwá dá sílẹ̀ níbí báyìí máa bọ̀ máa bọ̀ máa tì. hello baby ó ga ọ̀ wá láfọ̀ọ́ gẹ̀ẹ́bí ká má tiẹ̀ tí blink ojú ba hello baby kí ló ṣẹlẹ̀. baby baby. kí ló ṣẹlẹ̀ ta baby tó dé máa ń pè gọ́tà mu. Ah, ah. ẹ fọmọ ọlọmọ sílẹ̀. Ah, èmi náà mọ ọmọ ọlọmọ ó yà ń gbé nǹkan ìpamọ́ because nǹkan tó máa ń gbé pamọ́ ló máa ń ní ẹyin náà mọ. ibi ti wú baby. it's okay fọmọ ọlọmọ sílẹ̀ mi kò ń wá báyìí o ẹ ta ló máa bébì mi. we didn't even know we had time. Ooh. Never loved us for real. Some of us became intimate strangers. Oh, And now that I'm back, five alive. Let the fun begin in full. Yes, o bó ṣe sọ kí fàájì yẹn ṣẹlẹ̀ full house tó wà ń bí bye bye àti fe, jáde síta pé ká lọ ra drinks ká kó sínú fridge so really ṣe máa join wa. that reminds me ọmọ nìyẹn báwo ni Èmi àti Bliss to the past. I don't want to talk about him. Let's forget it. I can see. You know what? Okay. O ti e máa ráyè fi kàwé dáadáa. Ehm, madam Efiko, ṣọ́fi ìwé ìṣọ́fi ṣe. Jọjọ jọjọ má pariwo lé mi lórí. Ó yẹ kó understand kan tí mo sọ. Ẹ joy, joy, joy, joy, joy, jọ jọ jọ. Ẹ má jẹ́ kí ọ̀rọ̀ arguments àti Bliss my best is yet to come please. and that's my girl. ẹ eh, ìwọ o sọ pé a fẹ́ lọ ra drinks àbí ẹ ó yẹ jẹ́ lọ because ìyẹn ló wà important in life mi báyìí. amara ń sìn. wọ́n dé wọ́n dé àwọn ọ̀mùtí ṣayọ na bastard. ṣé na dey witness this girl ṣe bẹ́ẹ̀ wọ́n á bí ń gbà tí gẹ́yìn bá mi sọ ẹgbọ́n kan tó sọ ń sìn i swear n máa pààyàn kí n tó kúrò lóòótẹ́ yìí ẹ máa wò mí. bẹ́ẹ̀ ni lọ́jà rẹ̀ òun ojú kó máa jọ ẹnu kiri ẹnu ẹ̀ ti pọ̀ jù so na the follow cut is talk like that ah no worry ẹyin méjèèjì ni máa papọ̀. torí pé mi àti yín ti jọ wà ní the same room yín ò jẹ́ pé ẹ fẹ́ mọ ẹgbẹ́ yín àmì tó ẹ mọ̀ ẹ mọ̀ pé Curtis ni mi no problem. ẹ eh, ẹ sista you can go thank you. please if you need any other thing just call. Alright, thank you thank you. Chinaka I swear to mighty God school bá ń ṣe torí ẹ tó ń gbé kí ni wá sí ilé ìsìn wọn ti lu tí ẹ bàjẹ́ wọnú kọ́ọ̀tù àwọn òṣèlú ọmọ oṣù bàjẹ́. I swear to God Almighty ìwọ wàá ṣe kí ni wàá nà mí you go collect your family go collect wo àwọn tó bí ẹ gan máa collect ìwọ. jẹ́ ká máa ayé fi lè. jọ máa mú lọ máa mú lọ máa mú lọ máa mú lọ máa mú lọ máa mú lọ gbẹgbẹjẹkẹ gbẹgbẹjẹkẹ ọmú sí. Yes? Come and join me now. Ah, no, no, eat. There is love in there. Abeg, Jono, ṣo gbé wúro ni? Uh-huh. Ah. Mo lọ sọ fún ọ pé kọ́ bá mi ṣe wúro ni. Yóò wá jẹ náà. you kọ́, èyí wúro, náà omi jẹ o. Wúro wà òkè, mo mọ̀ kò ní ṣẹ́ tẹ́wúro máa ṣe lára. Orí ẹ̀ mo ṣe decide pé ìwúro mi fẹ́ jẹ. ṣọmọ yorùbá gidi nìwọ yìí ṣá because èmi tí mo jọmọ ibo gan mo like bitter leaf tó ta gan bí mo ṣe like chocolate. ẹ̀gbọ́n kò ń ṣe ti ìgbéraga for the first time tí mo taste ẹ̀ báyìí níṣẹ́ ni mo gbẹ́nu mi ṣòro. Hmm? Ah! ní ọjọ́ yẹn mo sọ pé láyé mi nìkan débẹ̀. <laughs> ṣé o mọ̀ pé yẹn gangan la dùn ewúro ni o kì í máa ń gbọ́ tó máa sọ pé a dùn ún gbẹ̀yìn ewúro. ó sọ lẹ́nu iye màá ní kọ́kọ́ níṣe ni gbogbo ara yún mi báyìí tí mò ń gbé ara tí gbogbo ara mi lé. Ah, a jẹ́ pé o wà allergic sí ni o bẹ́ẹ̀ kó má jẹ mọ́. kó tó sọ tẹ́lẹ̀ mi gan ti decide pé mi ò ní débẹ̀ mọ́. Ah. ẹ bẹ́ẹ̀ tà bẹ́ẹ̀. Hmm? ṣíbúra hand out eh, professor ọlọ́runláyé. yẹ́ẹ̀ mọ̀. jọ̀ṣọ́ mu wá. mú mú nìní kí n máa mú hand out wá sí vacation abẹ́ẹ̀ máa bá mi gbọ́rọ̀ mọ́ ẹ̀. Ah, ibo ló dàbà. ọmọ mi fẹ́ jáde mi fẹ́ stroke. Oh, ní ìdè ó ní so okay in that case let me take you round Come má bàa sọ mí lẹ́nu. má bọ̀dá máa lọ fúnra mi. ó Dimu wo dìímú dáadáa o mhm. dìímú dáadáa tẹ bá dẹ pàdé <coughs> ah. àwọn yìí nù ẹ sọ fún wọn pé ìyá láyà yín wà nìkan mú wa. ọmọ má gbé eh. wọn jíjọ́ kò sí ọkọ wa pè yá láyà kan dídé kó jẹ́ ká lọ tó bá dẹ̀ lọ ìwọ lọ. <laughs> báyìí bèbí kó dání wa. márùn ni wá márùn ni wá márùn ni wá márùn ni wá márùn ni wá márùn ni wá. ó pa ọmọ mi wọ́n pa ọmọ mi kí ni mo ṣe fún wọn wọ́n pa ọmọ mi ah. madam ẹ má sunkún mọ́ ẹ fi ọkàn ara yín balẹ̀ a máa make sure pé a fi ojú ẹnikẹ́ni tó wà nídìí iṣẹ́ ibi a fi ojú ẹ̀wọ̀n a dẹ̀ máa fà á ìjọba lọ́wọ́. Um, sir i need few questions kan láti béèrè ìdí ìdáṣẹ́wá nìyẹn. Oh, okay, it's okay. Uh, go ahead and ask, but uh, just make sure pé kò tún refresh memories ẹ̀ láti so tún so sọkún so sọkún please. Yes, sir ṣé wọn pé ọmọ yín lọ fún vacation pẹ̀lú àwọn ọ̀rẹ́. vacation I wasn't aware Me or more? àbí. ǹ ẹ̀ Maybe more mo mọ̀ pé ó lọ pẹ̀lú àwọn ọ̀rẹ́. ẹ mọ̀ pé lọ sí vacation and you don't think to cross check with me. there's so many things tó ṣe tí mi ò kí ń jẹ́ kó gbọ́ ọ́ tẹ́lẹ̀ please let's ṣe máa tún jẹ́ ká ṣe yẹn jọ please. so listen um, tọmọ mi bá fẹ́ jáde lọ ṣe nǹkan kan tó bá ti sọ fún mi tí mo ti fún ní go ahead ó máa ṣe ni tó bá pé yàrá náà ló dẹ̀ sọ fún á ṣe é so while she was alive lot of activities ló máa ń involve in òun pẹ̀lú àwọn ọ̀rẹ́ yìí náà jọ máa ń wọ́n máa ń kóra wọn jáde and all that and um, eléyìí probably bóyá torí pé kò really báyà ẹ̀ sọ̀rọ̀ kò píkì kọ́ màmá ẹ̀ you know bóyá torí ẹ̀ ni ò ṣe sọ fún ló ṣe jẹ́ pé mi ló bá sọ I wouldn't know. You know. So is there any reason for that Let me ask? My darling. Yes, sir. Did you hear about the strike? I want to ń lọ on strike oh. Oh, yẹ can't hear dẹ̀ ti mi lára náà. Ah, eh, share àwa you share ni. Àbí báwo kí ló fẹ́ kí n ṣe sí? Ẹ pọ́ ọmọ yín kó máa bọ̀ lè. Ah, ṣé ìmọ̀ràn ọmọ yunifásítì yìí ni? Tó bá máa fi dalẹ̀ ọ̀la báyìí, àákọ́ ọ̀gbọ́pọ̀ ti bẹ̀rẹ̀ ráyọ̀tì gbogbo gbòòrò ti dàrú ni. Kó tó wá di pé ọmọ alóhùn rí mọ́tò àbí kò rọ́nà gbà kọjá, ẹ bá mi pè kó tètè máa bọ̀ lè. Ta ni nǹkan yé mi? Kí ló ẹ yàgò jàdá lẹ́pọ̀ ọmọ yín tá la máa pè ń tá máa pè tí ò ní gbé fóònù ǹjọ́ tọmọ yín ti kúrò nínú ilé yìí tó ti padà lọ sí skul mi ò tí ì rí bá sọ̀rọ̀ báyìí. Mm-hmm. yes tí má pé kò ní gbé fóònù kò pè mí kí ló fàjà accident ọjọ́ sí ni mo torí ẹ̀ ní kó má gbé mọ́tò lọ sí skul kí gbogbo ẹ̀ ti ẹ̀ die down àfi fọmọ yín ṣe bẹ̀rẹ̀ sí ní bá mi yanjú o mi bá pè kò ní gbé kọ kò pè mí àtijọ́ tó ti padà lọ sí skul mi ò tí ì bọ́mọ mi sọ̀rọ̀. ó ṣẹ́ nìyẹn ó máa bẹ́ẹ̀ wọ́n ló ṣe so ọ̀hún tí tó bá tó bẹ̀ẹ́ tó bá tó pè kọ́ọ̀lẹ̀ náà ni. ọ̀yẹ́ kò tí yín ṣé kèmi lọ gbọ́ oúnjẹ àṣẹ ti rẹ́dí àti jẹun. ọ̀gbun ti rẹ́dí but ó máa bí ọmọ mi. ẹyin lẹ́mọ̀ ẹ̀yin tó mú yẹn. that should be you know ah, ah, ó máa ṣe ọmọ kò ní pè kọ́ọ̀lẹ̀ no that's wrong ẹni pè tí n bá dẹ̀ pè gan mi ní ìfẹ́ jẹ́. ọmọ rẹ mi sá ìgbà wo lẹ fún ọmọ yín lówó last àti wípé èló lẹ fún Ah, ó sẹ́ndọ̀ wọ́n sí ìgbà tó wọ́n àti àwọn ọ̀rẹ́ ẹ̀ sọ lọ sí vacation so mo sẹ́ndọ̀ wọ́n sí. bí èlò gangan lè sẹ́ǹsì. you know ṣe mọ̀ pé bẹ́ẹ̀ ṣe wo yẹn òun ló máa ń dàbí um, ẹni tó ń gbá front fáwọn ọ̀rẹ́ ẹ̀ most times òun ló máa ń ṣènáwó ṣe gbogbo ẹ̀ eh, eh, position tí bàbá tiẹ̀ wà. so my ń he won't depend lé lórí most times so I think I sent uh, three million naira. ṣé um, three million no though mo ṣì ní intention to send um, additional one million because ṣe máa you know, but me oh. mi ò padà sẹ́ndẹ̀. pẹ̀lú gbogbo ìwádìí a discover ìwádìí pẹ̀lú gbogbo owó tó ná pẹ̀lú àwọn ọ̀rẹ́ ó sì ní four point seven million naira account. gbogbo hold on èlò. four point seven million naira. four point seven million. Ah, ah. níbo lọmọ mi ti dúró owó lábẹ́ yẹn. lóòótọ́ àwọn ọ̀rẹ́ wọn kàn fún àfọwọ́n pé dáàdi send three million sí i. Yeah. But after gbogbo expenses, um, vacation and everything, actually, ṣì pa four point seven million So question asked in the day, share more. tí o ti we rí owó tó tó Answer Ansa tèmi náà ni pé mi ò mọ to tó ti lè rí No. Uh, okay sir, Uh, jọ accident ti ẹ̀yin oní tí wọ́n fi six mọ́tò yẹn, ẹ jọ kí ni nature rẹ̀? Ìgbà wow it was just something minor like ọmọ tí ọwọ́ ò tí ì dọ̀tún though ó ní driver's license o o you know ìgbà tó kàn fẹ́ jáde ó dẹ̀ scratch gate something so so minor. máa mẹ́ ṣe decide pé ó gbó mọ́tò sílẹ̀ àti tó fi máa you know perfect ni. ṣé kò dẹ̀ jù bẹ́ẹ̀ ni. no at all at all. thank you very much sir. Mm. Vera Mwachuku, This is the fifth time you've been brought into this room for questioning, and yet you have said nothing, not even a word. I know it's not easy to lose somebody so dear to you. somebody close to your heart but I tó ń sun yìí kọ́ ló máa help investigation tiwa the deed has been done just talk to me tell me about your friend. agọ́lọ́pàá mo ti ń bọ̀ yìí wọ́n ti tì mọ́lé láti bí ọjọ́ mẹ́ta. iyùn adé. bẹ́ẹ̀ ni ó ní ìjọ tó ń wá ìjọ tẹ wá pariwo ń bí ìkan iná ni o ẹ̀yin náà lè fa gbogbo wàhálà yìí o ẹ jẹ́ ni wàhálà òjò kò tẹ́ mọ pọnmi sí wàhálà gbogbo ìgbà lọ́mọ bá ń wálé ló bá lóun bá wọn méjèèjì tá à ń fa wàhálà òun ò sì fẹ́ kí òun tún sì kẹta ń di wa bó ṣe bá tiẹ̀ lọ́nu nígbà tó délé ìwé àwọn ọ̀rẹ́ rẹ̀ bá pè pé káwọn ṣeré lọ káwọn lọ fún excursion excursion wọn lọ o ọmọ bàbá olówó náà ló kàn án lọ ká má fọ̀rọ̀ ọ̀gùn ọmọ bàbá olówó kú sọ̀hún gbogbo wọn pátápátá náà ti ṣàtọ́tì tí wọ́n wọ́n lé ẹ ṣàánú mi. Ah. dákun sóun lọ pa ni àbí kí ló dé tí wọn kó òun. Ah, ah. ọmọ mi ò lè pààyàn. àpààyàn rí ìrànwọ́ pààyàn rí láyé wa. gbogbo wọn náà wọn kó ẹ wo ẹ ṣàánú mi bẹ́ẹ̀ mo sì bọ̀ báyìí kò níyanjú o. Eh, eh. wọ́n ẹ̀ sì dá lóhùn bí mo ṣe ń pò yìí bẹ̀. ọ sọ fún mi ó ṣẹ̀ṣẹ̀ wá ń sọ fún mi nísìn kéèyàn jẹ̀bi kó má mà póun jẹ̀bi olórí àrùn ayé ni irú ẹni bẹ́ẹ̀ àwọn bàbá wa sọ pé máa kógun jàdú ah, ah. hmm. tóró ń dẹ́bi fún mi nísìn ò ń dẹ́bi fún mi nísìn pé mi mọ̀ fà á àbí wọ́n lọ fà á. Ah. bẹ́ẹ̀ ni lọ́nà wo. sóbìnrin kan máa wà láyé yìí kó sì pé gidá dúró fẹ́ mọ̀ sí bẹ́ẹ̀ ni obìnrin gbọ́dọ̀ wà kó ló mọ̀ràn máa ní máa ní ẹni tí máa tọ́ sọ́nà tí wọ́n jọ máa ṣeré papọ̀ a sì ní ọmọ rìn jìnnà dúró ní bèbè nǹkan ló gbójú òkè tọ́ ọ̀nà màmí sí ṣé ká pé ọmọ rẹ ti màmí ọmọ ìpínlẹ̀ náà ló ṣubú sí lérí ọwọ́ ṣé kò ṣé yóò já padà. Ah, ah, ẹ dàpọ̀ kí là ń sọ. ṣé wọ́n kọ́ fà. Ah, ẹ wọ́n jẹ́ yanjú ọ̀rọ̀. wọ́n fi yún un lẹ̀. èso ṣe ṣe ń sọ àbí nǹkan. ẹ dàpọ̀ ṣé wọ́n tún ọkùnrin mọ́ yẹn lórí pé wọ́n fi wọ́n lẹ̀ ṣàánú mi. wọ́n ò ní wọ́n á pé àwọn ò rí yàn. wọ́n máa tẹ̀mí. ó yá ẹ ṣe o kọ́kọ́rọ́ sí. kọ́kọ́rọ́ kẹ́lẹ́kẹ́lẹ́ Blessing, but Blessing mọ̀ swim in fact ó good gan ni bẹ́ẹ̀ ṣe wá di pé ó drown tí wọ́n dẹ̀ tún wá bá court lẹ́yìn orí ẹ̀yìn ni kò yé èmi. Hmm. in one word ṣé o lè describe àwọn ọ̀rẹ́ ẹ̀ fún mi. iyun adé ìdìbò pè é ó máa ń kàwé kan ó dẹ̀ wà very intelligent. Chichi jẹ́ anything will move on. Vera, come mummy. Blessing. She's she's so nice. open lára wa. She's so generous. You should ṣe wá ṣẹlẹ̀ ní òye because mi ò mọ wà tí àwọn èèyàn máa bá èèyàn gidi bẹ́ẹ̀ yẹn. pẹ̀lú gbogbo nǹkan tó ga kalẹ̀ gbogbo yín lẹ ní good character táwa ló lè jẹ tó pa blessing nù yẹn. àbí nǹkan tẹ́ ẹ̀ ń rò ní pé ọ̀kan lára wa ló pa báyìí fún kínni àwa tó jẹ́ wípé ó wá jọ wà ní alẹ́ ọjọ́ yẹn a dẹ̀ jẹun tán in fact a gist a sọ̀rọ̀ later everybody dẹ̀ gba yàrá wọn lọ àfi bó ṣe di ní àárọ̀ tá a nígbà tá a máa débẹ̀ kò blessing la bá ẹ jọ ẹ bá wa mú àwọn tó ní apartment yẹn dáadáa wọ́n gbọ́dọ̀ wọ nǹkan tó ṣẹlẹ̀ sí blessing. Calm down. <laughs> Tell me, Salupa ló pa blessing? Officer! eu não me engano, done this is. 2.45 a.m. and You slept off. nílẹ̀ ìkejìẹ̀dà. Èrè you bọ́ síbí jàre. Ṣé táìmù ilé ẹgẹ́ máa ṣe bùkọ́ tẹ́lẹ̀ ṣe ń sìn yẹn? Gbogbo ẹ̀jẹ̀ lẹ̀ sí báyẹn dẹ̀dẹ̀ dẹ̀dẹ̀ dá sọ̀tẹ̀. Mánéjà mo ń gbọ́ yín lọ. Ẹ ọ́fíìsà, ọjọ́ tí àwọn ladies ẹ checking fúnra mi mo lọ sílẹ̀kùn apartment fún wọn díẹ̀ wẹ́ẹ̀rù yẹn wọn náà wà fẹ́ àwọn like ẹ̀ so bọ̀ kí ṣùgbọ́n ló dé at once ọjọ́ tèmi wá sí duty ni staff mi sọ wípé the last eh, girl ló padà join wọn so ọjọ́ yẹn ó dà pé òṣàlà fún mi pé wọ́n ní misunderstanding pẹ̀lú staff wa. Good afternoon. Good afternoon. Good afternoon. Yeah, I'm here to see blessing uncle blessing blessing wọ́n pọ̀ àbí. yes ok ẹ máa apartment tó wà mẹ́rin ni wọ́n wà. the third one. all right thank Welcome. you thank you sir. Excuse me. What did you just say? I wasn't talking to you, I was talking to my colleague. No, no, kí lẹ̀ṣẹ̀ mi náà? Kí ni nǹkan tí mo ṣe pẹ́ tó fi rí mi tó pè mí láṣẹ́wó? Ìwọ kọ́ ni mò ń bá wí náà, ó ṣàbí mi colleague. Ṣé ó jẹ́ wèrè ni? Ṣé ó rí ẹgbẹ́? Mo ṣe bá mi sọ̀rọ̀. Ìsọ̀rọ̀ mo pè mí láṣẹ́wó. Orí ẹ̀ ti dàrú, ó pè mí láṣẹ́wó. Tó bá gbá mi kí wàá kọ́ mi. Jẹ́jẹ́ mi ni mò ń

lọ́dà fún yín o jẹ́jẹ́ mi ni mò ń bọ̀ ṣé lóbi pé olórí púpọ̀ bọ́ ìdè pé wà láṣẹ́wó. ẹ ń wo láṣẹ́wó aṣẹ́wó bíi ti bá o. bẹ́ẹ̀ sáré rẹ̀ lọ́wọ́ láṣẹ́wó. mi ìṣe ọmọ bọ̀dí o ìgbà yẹn wọ́n fọ́ ọ́ sí ìrèké pàápàá ọdún. ìpọ́kọ́ máa pọ̀ wá ní aṣẹ́wó ibùdó bá mọ̀ kọ́tà aṣẹ́wó bíi. Olùdókòjì lóye ṣàlàyé fún mi pé wàá ti báwo ni staff àṣì máa ní issue pẹ̀lú customer pé customer always right na pé kò sí nǹkan tó bá lu ẹ̀ ṣe kò yẹ kó lè má bá wọn jà ṣòmùṣà sáṣọ òmùsákùn but fortunately nǹkan tó ṣẹlẹ̀ ni pé àárọ̀ mo sáàkì gbogbo ìgbà tó máa di alẹ́ ìṣẹ̀lẹ̀ burúkú yẹn ṣẹlẹ̀ so nǹkan tó wá ń kan mí lóminú nìyẹn àbí ṣé o níkan mí tó bẹ́ẹ̀ sọ ń pa ẹ̀ um, uh, um, manager ẹ um staff yẹn ṣé a lè rí. ṣé mo bá ṣe lè get information staff yẹn. ẹ ṣe ẹ tá a bá wọnú fáìlì bàtà fẹ́ẹ́ employ ó fìlà àwọn fọ́ọ̀mù kọ̀ọ̀kan yẹ ká ṣe trace address ẹ nípa nọmbẹ ó yẹ kí wọn ní nọmbẹ náà. Ah, no sir i don't have it. wọn kọ. èmi tẹ ní tẹ́lẹ̀ bọ̀ fóònù tí mò ń lò ó ti sọ̀rọ̀. ọ̀nà òwò ẹ ní nọ́mbà kọ́líìgì yìí. ẹ̀mí pé kò séèyàn kan tó ní nọ́mbà ẹ̀dá nínú yẹn. ẹ wúlò ẹ má wọ dábàlẹ̀ wúlò fáì máa wá nọ́mbà ẹ̀dá dé. ó ní nǹkan kan tí mo rántí sìn there was this day tí mo lọ gbóúnjẹ fáwọn ladies yẹn ìkan lára wọn ṣà ń lérí pé mo máa pa ẹ́ mo máa pa ẹ́ kí n tó kúrò níbí mo máa pa ẹ́ òun ṣà sọ pé kóòtù lòun kóòtù lòun gbọ́ báyìí o lè sọ fún mánéjà o rìpọ́ọ̀tì fún mi. ọ̀gá mi ìgbà tó jẹ́ pọ́nrọ̀ yẹn ò kàn mí ni mo gbóúnjẹ sílẹ̀ lè mí kúrò ń bẹ̀ yẹn. okay yes sound like empty threat to you. ṣé tẹ bá rí ẹni yẹn ṣẹlẹ̀ identify of course sir. manager um, ẹ jọ um, i need the contact ẹni yẹn kò sí wàhálà máa láti get there uh, and you um, ẹ máa tẹ̀lé wa dé station wa. Ah. no no kò sí problem kẹ́kọ̀ọ́ identify ẹni yẹn fún wa ni information ẹ máa useful fún wa. ẹ ṣe bí o ti parí duty ẹ kò sí wàhálà kò sí ọkọ̀ òkùnkọ̀ tẹ̀lé wọn dán eh, um, ọ́fíìsì wọn. manager ẹjọ àti nídi contact ẹ báyìí. ẹ kò máa rí mu àpẹlú ẹ kó kọ débẹ̀ wàá dẹ̀ padà dé lọ́wọ́ kan. so ìrí tẹ rí bọ̀dé yẹn tẹ lẹ́mọ́ dáadáa yẹn báwo ni wà ẹ̀ tẹ́yìn lè sọ. ẹ sá èmi ò lérò pé bọ̀dé lè ṣe irú nǹkan mẹ́rin ah, bọ̀dé tẹ́mi mọ́ nínú kọ́ńpáàdì wa kò lè dápẹ́ díẹ̀ ọlọ́run ọba ń bọ̀. no problem. kò lè dápẹ́ díẹ̀ o ìwọ da ẹni tí mo ní kò pè wá ń gọ. Good afternoon. Good afternoon, sir. We are member of the FBI. So, um, we came in respect of a murder case and we are looking for one of your neighbors. So we would like to know his whereabouts. Ẹ wo Bọ̀dé náà ń sọ̀rọ̀ nípa ìgbà lórí Bọ̀dé last. Actually, what ti tó ìjẹrin tí mo ti rí last. But tí mo dé máa rí mo lọ kírun ní ìdájí ni. So bí mo ṣe ń wọlé bọ̀ padà mo rí Bọ̀dé tó pọn black bag kàn jáde tẹ̀ ni. Èmi alẹ́ ìjà òun mo rí mo pàdé lẹ́nu gate kò tó bá mi sọ ẹ̀yìn tì. Nínú kọ́ńpá mi look up things ó mì pé bọ̀dé ti sá lọ. ojúbọ̀dé lè sá lọ ṣá. dúró kó má jẹ́ nǹkan tí bọ̀dé explain fún wa kó ṣẹlẹ̀ bí ṣáà. àbọ̀rọ̀ tó sọ yẹn. Ah, bọ̀dé ó ti wá kókù náà ó yẹ kó ṣe bẹ́ẹ̀ yẹn ó ṣàmúra àwọn obìnrin mọ̀ pé tán bá wẹ̀ wọ́n ń dà mí sórí. Ah, ah, bọ̀dé o lọ bí iṣẹ́ ni. àìbá mo débi iṣẹ́ láàárọ̀ yìí mánéjà fún mi start letter wọn ni kì í máa lọ. kí ló ṣe wà tẹ. torí ọmọ rẹ andrew kékeré kan báyìí ni ọlọ́ọ̀sì apartment wa ní dábàá yìí tí mi láyà torí obìnrin tó yà mò ń ṣe nà o àsọmọṣòdì bẹ́ẹ̀ kẹ́ mọ̀ mi ó yẹ kí n nà ọmọ yẹn pa bọ̀tọ̀ lọ lálẹ́ yìí lálẹ́ yìí màá dìnà dé màá dẹ́yìn kí mo pa. Ah, ah, gbogbo nǹkan ló dáa má sọ̀rọ̀ pípa filẹ̀ ó ti yẹ àwọn animent wọn ní sáàkì ọmọ fún wọn o kọ́sítọ́mà ni ọmọ ó ti yẹ màá máa ní sùúrù rárá máa ní sùúrù fún wọn lẹ́kọ̀ọ́ lé tó gbogbo yẹn. ẹ̀gbọ́n tí bàtí para rẹ kí ìyá mi kó pè mí lọ́rùn. Ah, ah, ṣé ó le tó yẹn ní bọ̀dé. ẹ̀gbọ́n ó le jù bẹ́ẹ̀ lọ ẹwọ ẹ bọ́lẹ̀ ńbẹ ẹ bọ́lẹ̀ ńbẹ gbàgbé ẹ bọ́lẹ̀ ńbẹ. Ah, kémi bọ́lẹ̀ ńbẹ bọ̀dé. bẹ́ẹ̀ni ẹ bọ́lẹ̀ ńbẹ. mo ti bọ́ tó bá ti jẹ́ yẹn eh, tó jẹ́ ń bọ́lẹ̀ mo ti bọ́lẹ̀ rẹ̀ dìbà ó ti yẹ wo bí ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà ní eh, last week lálẹ́mọ̀ṣọ́ sórí àwọn obìnrin máa ń rò bẹ́ẹ̀ àwọn ní ṣáǹsì ni o bọ́n yẹn máa ń ṣe nìyẹn ọmọ kékeré kan náà nìyẹn bó ṣe lọ gbá bọ̀ bọ́ yẹn tó mi méjì ó ń sọ̀rọ̀ ni kò tí ì tó argument ó dẹ̀ gbá bọ̀ bọ́ yẹn létí ọlọ́run ọba bó igbá bọ̀bọ̀ yẹn létí nìyẹn àwọn èèyàn kò sáré gádà ó ti lo force attack wọn kò lè ná ọmọ yẹn mọ́ wọn ní kan ẹ ẹ filẹ̀ obìnrin ní obìnrin ìlú wa yìí ni torí pé wọ́n ti sọ pé obìnrin ẹni ọ̀wọ̀ ni wọ́n àgbọ́dọ̀ máa fún wọn ní kíní ó ti yẹ òun ni wo ọ̀rọ̀ wọn èèyàn máa fi wèrè báwọn pọ́ọ̀tù ẹ̀ náà ni o wọn lè máa ráìdà wa náà ọkùnrin làwọn náà a là ń gbé wọn sílẹ̀ náà ó ṣe ó ṣe wo ohun tó bá ti ẹ̀wọ̀n ẹni kò fi ṣe mo ti bọ́ọ̀lẹ̀ ń bẹ̀rù. màá paralẹ̀ yọ ọlọ́run bàbá dènà dè fún mi lẹ̀ màá pa ṣe ohun tó sọ fún wa nínú. òun bẹ́ẹ̀. bẹ́ẹ̀. àjẹkí lánàá ọmọkúlé ni ta ni ò mọ̀ pé ajá àná ló pọmọ ẹni jẹ <laughs> ó sọ ọ̀rọ̀ tó sọ fún yẹn and that same night ni wọ́n pa ọmọ sẹ́nitọ̀ yẹn i mean senator to be um, <laughs> this is so this is so funny and kò sí kankan nu yín tó lè sọ whereabout ẹ̀ àbí ibi tí ẹrù kó lè lọ. ẹnìkan náà ló lè mọ̀ òun dẹ̀ ni. àwọn ni. òun ni sá. Ah. ọmọ ọ̀pá ìdàdà. you are very close. ẹ má rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ àwọn náà máa ń ránṣẹ́ ládùúgbò dáadáa jù. Ah, ah, eh, eh, ọ́fíìsì ẹ̀ má bínú eh, ọmọ àbúrò náà jẹ́ sí mi nínú kọ́ńpá mo ti máa fẹ́ ra nǹkan bóyá ń bọ̀ láti ṣọ́ọ̀bù ra ọmọ bá mi bọ́dé bá mi ra nǹkan báyìí bọ̀ ó tán ohun tí máa ń tàjọ sọ láàsì náà ẹni tí ẹni mi ò mọ̀ bẹ́ẹ̀ kò rí kò sùn ẹ̀hún rẹ sà. ọ ah, ah, ní tí tí ò ṣe ti mọ yín lẹ́sẹ̀ o. all right um, kò ní kẹ́ máa gba ọ̀rọ̀ ibi ẹni tó gbàgbọ́ ọtí you guys will just do us a favour uh, ẹ máa tẹ̀lé wa dé ọ́fíìsì wa ń sìn a máa béèrè àwọn nǹkan kan lọ́wọ́ yín tó máa help investigation wa. ọ́fíìsì ẹ má bínú ìgbà òní yẹn máa jẹ́ sà. máa. na ah, ẹ kò ní lè wọ ẹ má bínú ẹ béèrè pé kí ni ìdí mo ní second dose fásin àwọn covid fẹ́ lọ gbà báyìí táìmù tán fún mi gangan rẹ̀ ẹ yáṣẹ́ ní sa mo ì bọ́ ta mo fẹ́ máa lọ òun lẹ́dí yẹn. ẹ má wọrí ẹ yìí. Ah, ah. ẹ wo ẹjọ ẹ jẹ káwọn méjèèjì máa lọ ọkùnrin ni wọn kémi dúró sílé kémi sílé. Ah, madam ẹjọ torí tọlọ ṣe é mú mọ̀rọ̀ fbi bẹ́ẹ̀ ṣe ní kò ní pẹ́ yín a lè lọ̀sẹ̀ kan bẹ̀ a lè lọ̀sẹ̀ méjì lórí ohun tí àmọ́wọ́ tá a mẹsẹ̀ ẹjọ. don't argue with the law please ṣe ẹ lẹ́bọ ni no èmi ò bá wọn ṣerú ẹ mi ò lẹ́bọ̀ mi. so you have to go with us. ẹ torí vaccine tí mò ń sọ fún ni. tẹ bá ti kúrò lọ́dọ̀ wa ẹ máa gba vaccine so please move. can you please. ọ̀rọ̀ ọ̀rọ̀ station máa ń easy please yẹn a lè lo four hours o. please mo ti gbọ́. just please. are you a military personnel. no sir àbúrò mi ni military personnel òun ló tó bá ti lò kù ló máa ń kó wá fún wa. inú ilé mo ti lọ sọ. no inú ilé mo ti lọ sọ. We didn't even know we had some who never loved us for real. Some of us prefer to be oh. uh-uh. intimate strangers. bó ṣe ń fajú tẹ́lẹ̀ yẹn kò mọ́ mi ní bọ̀ mi ì blame ẹ̀ because kò tẹ́ tó máa ṣe tó máa lose ọmọ tí mi máa dùn but àti sẹ́yìn akọ́lẹ̀ akọ́lẹ̀ gbogbo nǹkan bọ́nà ṣe fẹ́ kórìí nìyẹn mo dẹ̀ mẹ́pẹ́ lágbára náà ọ̀dọ́ àfọ̀pọ̀ ìsinmi òtún iṣẹ́. o ṣe mo appreciate it seriously <coughs> like you really said kò sí ẹni tó máa ṣe tí ò ní mọ̀lára kò rọrùn àtàlẹ́yìn tí ò ń ṣe ọmọ méjì tí ò ń ṣe ọmọ mẹ́ta ẹ̀yìn tá a bá sọ pé ó ṣì kù téèyàn ń wò lójú ọmọ kan ṣe téèyàn bí tó dẹ̀ lọ bẹ́ẹ̀ yẹn kò sẹ́ni tó máa ṣe

ní tiẹ̀ ló tó tiẹ̀ túra ká this time around ṣòrí ní títà ń lọ this eh, part mi títà ń lọ very very important as bẹ́ẹ̀ bó ti yẹ expected most especially party chairman tó bá rí ẹ̀ ah, tó bá rí ẹ̀ inú máa dùn gan yẹn àwọn adébẹ̀ máa bójú jẹ o. in fact eh, I won't disagree wọ́n um, won't deserve kí n lọ síbẹ̀ because everybody will try the party chairman himself came twice and you know several people gbogbo àwọn tó rò pé àwọn fẹ́ bá mi ètò ẹ̀ gba tíkẹ́ẹ̀tì ṣe gba kájọ du tíkẹ́ẹ̀tì kan gbogbo gbogbo náà yọjú sí mi o they really try mo wà nípa ẹ ẹ oh why not me. Ah. Ah. This one. Any development? Um, yes, sir. I will say our. Have your service. Thank you, sir. Thank you, sir. Um, sir, investigation chamber. Uh, at this point, at the grant àwọn ọ̀rẹ́ ọmọ mi gbé, free one, náà totally. Any time to have any information, pè wọ́n máa dára lọ. See, officers, you need to do more. You need to do more. I cannot continue to fold my hands while the evil perpetrators roam the street freely. You need to do more. We're trying our best. Sir. Okay, so is that all? Is that all? Because from my own perspective, me ò rò bóyá investigation yìí ó ní headway Ah. Ma, fẹ́ kẹ́ mọ̀ a dákẹ́ lórí ọ̀rọ̀ ọmọ yín mà. Ìwádìí Oh really? Tell me about it. Ó ṣì ni ẹ̀ mú sir I need ìbéèrè kan fún sir. No, go ahead. Um, sir, um, from your side, sir, she is suspect our political opponent maybe one or two or anybody amongst them wọ́n lè fẹ́ gbà bí ọmọ mú yín sir. Hmm? No, I don't. I don't think so because mi rò pé mo step on anybody's toes débi pé wọ́n wá rò pé àwọn máa hurt me. Don't say that. Honey, don't say that. Ṣebí mo sọ fún yín? Nígbà tẹ́ máa bẹ̀rẹ̀ gbogbo wàhálà ọ̀rọ̀ politics yìí, mo pè yín, mo sọ fún yín, mo ní politics in Nigeria is too dangerous. It's too dirty. Eh? I told you. It is dirty everywhere. No, no, no, no, no. Nigeria is extreme. Now look at what has happened. Ẹ wá lé èrò bẹ́ẹ̀ àwọn èèyàn tẹ́ èrò bí sí wọ́n lè lé ibi sí yín náà wọ́n lè ṣèkà fún yín ẹ wá lé èrò bẹ́ẹ̀ ẹ ṣe ní má rò bẹ́ẹ̀ primaries ló ń bọ̀ lẹ́yìn wọ́n ti fi ìzára àwọn tẹjọ́ fẹ́ contest ni wọ́n ṣe irúṣẹ́ burúkú yìí. mo sunkún ọ̀rọ̀ politics yìí tó mo sunkún tó mo sunkún tó ò lè ní mi ò sunkún fún ẹ mo sunkún tó. sọ <coughs> àwọn fẹ́ kí ẹjọ kẹ́yìn náà wà a little bit um, easy you know ẹ try láti bá wa ṣiṣẹ́ papọ̀ in case tẹ bá any foul play or bẹ́ẹ̀ suspect anything ẹjọ ẹ jẹ́ kí àwọn okay okay it's okay. Oh. Thank you Oh, you're welcome. But uh, like I said earlier, you need to really do more. We're trying our best. Thank you. All the best. I'm hoping that you'll catch the job very soon. ẹ̀dẹ̀ pẹ̀lẹ́ ti kú um, ọmọ ọ̀gá yín tí ó ṣẹlẹ̀ yìí. ẹ ṣe ẹ ṣe àní fi wẹ́gbà. àmín. fi wẹ́gbà. mo rí i pé ó dà pé ikú blessing ó dùn yín gidi gan. ìyá sí ń gbọ́dọ̀ mi ọlọ́ọ̀ bá ń gbọ́dọ̀ mi àti bẹ́ẹ̀ sì mọ̀ sí ìyẹn gan-an ni àwọn nìkan náà mọ ìmí lẹ́nu géètì àwọn nìkan náà gbà pọ́wọ́ mi lẹ́mí ogun àwọn tó wà nílé wa àwọn nìkan náà mọ ìmí o bàbá lò bọ́ wá bọ̀ wọn bá mú kàdá lèdè àlàmú wọn sèyàn ikú dóró ikú ọ̀kan mẹ́ńdọ́ yẹ kó lọ inú ilé yìí ikú mẹ́ńdọ́ ikú ikú ikú ikú ikú fọ́ńbù. in a nutshell inú ilé wa bọ́rìn inú in a nutshell èèyàn tó dáa ni blessing jẹ́ àmì. ẹ̀gbọ́n wọn sèyàn ọlọ́wà ń gbọ́ àlámọ́ wọn sì yàn wọ́n dà wọ́n dà wọ́n dà àtibẹ́ sì ń dà o àtibẹ́ sì ń dà. ibo wa la lè sọ pé ó ṣokùnfà ikú ẹ̀ yìí ọ̀tá lè lè rò sí pé ó lè jàtọ̀wọ́ ẹ̀ lẹ́mí ọmọ yẹn ti bọ̀. pèsè ẹnìkan ló pa àtibẹ́ sì yàn bẹ́ẹ̀ ni àtibẹ́ sì wá so ní jàgídíjàgan hmm, ronú síbi kankan ṣùgbọ́n lẹ́nu jọ́ mẹ́ta yìí ìjàmbá kan ṣẹlẹ̀ lẹ́nu géètì yìí o. àwọn ọ̀gá ẹ má bọ̀ o. yasi ọ̀gá má bọ̀ ọ̀gá ẹ bá mi gbẹ́sẹ̀ ẹ bá mi gbẹ́sẹ̀ o ẹ bá mi gbé ẹsẹ̀ o. ipò mi bọ̀ ló sọ fún wa náà. ẹ má bọ̀ ẹ bá mi gbẹ́sẹ̀ ọ̀gá ọ̀gá bá mi gbé ẹsẹ̀ o ọ̀gá ẹ gbẹ́sẹ̀ o ọ̀gá ẹ gbé ẹsẹ̀ ẹsẹ̀ yóò kó lẹ̀ o ọ̀gá ẹ bá mi gbé ẹsẹ̀ o ọ̀gá ẹ gbẹ́sẹ̀ ọ̀gá ẹ gbé ẹsẹ̀ ẹsẹ̀ yóò kó lẹ̀ ọ̀gá o ọ̀gá o ọ̀gá ẹ̀ ní omi lójú sẹ́yìn o ọ̀gá òní o ọ̀gá òní ọ̀gá òní ọ̀gá òní. bá a lè ṣe ṣẹlẹ̀. sẹ́ẹ̀rì gẹ́gẹ́ tí mo jáde mo jáde mo jáde mo jáde mo jáde mo jáde báyìí ẹ̀ka ni mo ṣe máa gbá orí ló jẹ́ kí n mọ̀ pé yẹn ni ọ̀yà dúdé dé bọ́mọ ẹ̀ wá. ìwà àwọn ọ̀hún di ọmọ tó sùn sílẹ̀ yìí tó gbé gbègbègbègbè. ọ̀gá Dey. Ọ̀gá mi dey kí wàá lọ́mọ iná ìjẹ́ tó tó báyìí. It's okay. Ah, ọ̀gá. Dádì wé kí bọ̀. It's okay. Ọ̀gá. Ọ̀gá yín kọjá o. Nìṣó ni mọ́tò mi. Ọmọ yìí tutù o. Ọ̀gá ọmọ yìí tutù o. Ọ̀gá tí mọ́tò ń bọ̀ o. Ọ̀gá tí ọkọ̀ ń kọ́ o. Ọ̀gá ọmọ yìí tutù o. Ọ̀gá ẹgbẹ́ tí yín wọ̀. Listen. Hello. Hello. Ẹ ẹ ọ̀yà gbẹ̀lọ̀ gbẹ̀lọ̀. Ẹ nǹkan kò ṣe o ti bọ́. Nǹkan kò ṣe. Ẹ don't say anything. Oya oya gbé e síbẹ̀. Hello. Gbé e síbẹ̀. Hey, you have not killed anyone. Okay? All right? Okay. Magbo, calm down, calm down. Show mo wà ń bí Okay? O ti rí mo wà So just calm down. Oya no gbé mọ́tò ẹ̀ kúrò man. kò calm down. Let me just handle this. Okay? You trust your dad, right? Yeah, ẹ̀ tutù o. Ọmọ ìwọ ló tutù, wọ́n ló gbé sínú fíríjì. Bàbá mi fún ọmọ mi lórí ẹ̀jọ́. Ọ̀gá ṣe sí kìkọ́. Ẹ̀ wíìgì kó mọ̀ wá sí pé mọ̀lẹ́bí àwọn ọmọ tán fọkọ̀ gbáǹjo ni àwọn anágbẹ̀sán hmm. mo rò bẹ́ẹ̀. ẹnu géètì gan. ẹnu géètì ọ̀gá sì ní àmọ́ ni. keep short keep short keep short ọ̀gá ń pariwo ká gbọ́dọ̀ sọ̀rọ̀. but kí ló lè fà á tí ọ̀gá yín ṣe fẹ́ keep any secret. kí ni mo àwọn náà mọ̀ yín àwọn náà mọ̀ pé ká ṣe kíní olókùú òru àwọn náà mọ̀ kò yé mi iṣẹ́ tẹ̀lé ojú ẹnu géètì lọ bákan ni pé ẹ mọ̀ sọ fún yẹn o ẹ jẹ́ ká ṣe lókù òru àwọn náà ṣe lókù òru. thank you thank you thank you thank you. Mami. àwọn ọ̀rẹ́ mi náà pé mi wọ́n sọ fún mi pé wọ́n ti pè àwọn náà pé gbogbo wa tún máa padà wá sí station. bọ́ ẹ̀ mami ó ní àwọn staff apartment alọ́dísìn yẹn tẹ́ pé wọ́n àti blessing já lọ́jọ́ yẹn tẹ́ pé ó lérí sí blessing gan pé ó máa pa ó máa pa investigation tó dẹ̀ tún ṣe náà wọ́n sọ pé nígbà tó délé lálẹ́ ọjọ́ yẹn ó tún lérí pé ó máa pa níṣẹ́ ó máa ṣe kinní kan kílódé tẹ wá dákẹ́jẹ́ ọ̀sán yẹn ní police station. ó ní àwọn ọlọ́pàá tí wọ́n lọ sílé kó ti sá lọ. Ah! ọmọ ilé eh, Sir ìwọ súnwájú ẹ kò mọ̀ nípa àwọn ọlọ́kadà yẹn. yes sir. ẹ pẹ̀lẹ́ o men of the place báwo ni ṣẹ̀ṣẹ̀ ń lọ ẹkùn ṣẹ <laughs> ṣé òun ìwà pọ̀ jù báyìí. àkókò ojúṣe wa la ṣe. ẹ pẹ̀lẹ́ ẹ jẹ́ kí n bá yín wà nǹkankan. ẹ bá àwa stop and search la ṣe mi báyìí. ẹ pé. stop and search la ṣe mi báyìí. ok iṣẹ́ yín ni ẹ̀yin ò ní kí n má bá yín wà nǹkankan náà. ẹ kí ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn máa yìí ni a ní kan stop ká ṣáàṣì wọn ó dà pé fẹ́ máa bribe wa ni sà. Ah, ah. how dare you kí ló mí pé mo fẹ́ máa bribe yín what an insult. wọ́n gentlemen of the place ẹ rí báwọn ọmọ yìí ṣe insult mi wọ́n dẹ́ embarrass personality mi bíbáyìí kí ló gún wọn sir wọn lè insult me. really? please can you get am. <laughs> do you even know where i am? i am Ọ̀túnba. Honorable Lambert at DBC, One. Uh, well, it is nice to meet you, sir. But notwithstanding, ẹ̀yin left one ship níṣẹ́ pé ká dúró So she yẹn ló la fẹ́ ṣe nísìn ẹ bá wa bọ́lẹ̀. Sir, come to the other side. You, you, hey, go to the other side. Yeah. But kí n now? What's all this? I can waste time in kí n gbogbo lè now? Really? Yes, sir. Ammunition. Uh, excuse me, please. Oh. Wonderful. uh What's that? Sir. Wow. Sir, you're under arrest. We didn't know we had some people who had plans. Kí ni iṣẹ́ ibi tó wà láàrin ìyàtọ̀ náà ìbú Aládéṣayé? Honourable Aládéṣayé is a senior colleague kò dẹ̀ rí lè sí iṣẹ́ bí kan tí stop lying. nígbà tó ń arrest yẹn tó ń gba fóònù yẹn wọ́n ti ṣe forensic scanning lórí fóònù yẹn gbogbo conversation tó wà láàrin èèyàn tó Honourable pátápátá ló ti wà lọ́wọ́ wa kí ni iṣẹ́ ibi tẹ́fẹ́ lọ ṣe lọ́jọ́ tó ń arrest yẹn. jẹ́ nǹkan tó súnmọ́ nípa Ládéṣà yìí most time tí tó bá láwọn problems kan tó lè sọ fún ara ẹ̀ èmi ló máa ń pè ọ̀nà máa ń fún mi ṣe láti solve. pẹ̀lẹ́pẹ̀lẹ́ ti madam ṣe kan ọlọ́run àpọn ọlọ́run àbíyá. àmì ò àmì ò bá a ó lágbára díẹ̀ ó ti kíní ìbànújẹ́ yẹn ó ti spread gan-an ó ti di wípé ó ń sìkì lẹ́nìí àfọládìde àtó ń dùbúlẹ̀ lẹ́nìí àtòfọládìde nínú àná out hospital ní lójoojúmọ́ bp ẹ̀ bó ṣe gbẹ́nu sókè tọ̀dọ̀ mi gan ò wálẹ̀ in fact àṣẹdé láti hospital ó tó tó padà sí hospital báyìí mo ṣe máa ń sọ̀rọ̀ hospital wà báyìí ọlọ́run ṣá máa jẹ́ kí ikú ọmọ yẹn ó tún mú ẹ̀mí mi lọ́nu lẹ́yìn ẹ ṣé mo dúpẹ́ ọ ẹ ṣé gan-an. well honourable um, ní agbára ọlọ́run i ma get to the root of this matter. amen amen. In the course of our investigation, I mm. discovered a lot of things. In fact, bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí, the case has taken a new turn. Oh, new turn? Oh, good a jẹ́ pé ẹ ti rí ẹni tó pa ọmọ mi. ẹ jọ ẹ jẹ́ kí n mọ ọtún kò tí mo fò fọlọ. a máa discover tó pa ọmọ. great. Um, sir ẹ jọ ṣé ẹ mọ ẹni tó ń jẹ́ honourable Lambert. honourable Lambert I do ọ̀rẹ́ mi ni ó dẹ̀ tún jẹ́ political associate. Hmm. Oh, ọ̀rẹ́ mi dáadáa ni that's right ó máa jẹ́ kí n tí a fẹ́ sọ yìí kó easy kó dẹ̀ smooth. Okay. Um, Honourable Lambert uh, was arrested nígbà tí wọ́n ń gbìyànjú láti tún ṣe àwọn iṣẹ́ ibi tí ó wà lọ. ẹ eh? Lambert ló pa mí lọ́mọ ẹgbà mi ojú ayé mà ayé mà le ayé mà níkà Lambert tó yẹ pé olóhùn encourage mi bí wà tó ní kí n máa túraká kí n máa túraká pàmò àṣẹ líle léyìí how come Lambert kẹ. Eh, no no nǹkan tí àkọ́kọ́ nìyẹn you know lẹ́yìn ìgbà tí wọ́n arrest Okay. I'm talking about my boss gone. mo ń Lambert lọ́wọ́. yes. Yeah. wọ́n dẹ̀ tún seize phone honorable Lambert. but he wọ́n seize phone and he wọ́n tú phone yẹn dáadáa wọ́n rí àwọn conversation tó wà láàrin ẹ̀yìn àti Lambert tí ẹ ti ń sọ fún pé ó gbọ́dọ̀ execute political opponent yẹn immediately. èmi conversation no no hey listen listen officers ẹ má ṣe yàn ẹ má ṣe bẹ́ẹ̀ fún mi o ṣe understand tẹ bá fẹ́ nǹkan lọ́dọ̀ mi ẹ jẹ́ kí n mọ tí Lambert bá ṣẹ̀yìn ẹ mú Lambert kẹ́ fìyà jẹ ẹ má rò ó mi wọ nǹkan tí mi ò ṣe o conversation báwo gbà tí mi ò ń ṣọmọdé ẹ̀ ń tọ́ ẹ pé mo lè rí bí mo lè rí party house mo lè rí ilé ẹ̀ wọ́n á dẹ̀ máa sọ̀rọ̀ lórí fóònù. tẹ́ ń sọ ń sìn ni pé ẹ mọ gbogbo ohun tá à ń ok kí ló ṣẹlẹ̀ sí òkú ọmọ tí ẹni kí lambert bá yín pamọ́ lọ́ọ̀dì thirteenth of march. ẹ ṣáà ẹ ṣáà láti ọkọ mi. zakan kẹjẹ ó fún wa kì ṣe àsìkò tẹ́lẹ̀ fi ẹ̀kọ́ tó lọ bá wa òkú ọmọ tí ẹ pa tí ẹ lọ bò pamọ́ níbo lẹ gbókùn yẹn sí. Officers, you, you guys are doing a great job. ṣeré at this juncture ẹ má jẹ́ ká tún máa ṣe báyìí fúnra wa inú mi dùn pé ọkùnrin ni mí ọkùnrin lẹ́yìn méjèèjì ṣìṣe kan tó máa ń tẹ̀lé ọ̀rẹ́ mi wá inú mi dùn pé nírú àsìkò yìí kò sí níbí ṣẹ̀mọ̀ ẹ̀yìn ò lè ṣe orò lójú obìnrin ṣàbò wọn ní gbogbo pátá wà ní gbogbo ṣeré. I'm a very comfortable man o mi ní tẹ̀yìn jẹ́ o mo ní owó o kékeré leléyà kan fi lè ṣe bójúbójú torí òṣèlú tá à ń ṣe ni ṣètì mo lówó mo wà comfortable débi wípé comfortability mi á ran àwa mẹ́tẹ̀ẹ̀ta àwa mẹ́tẹ̀ẹ̀ta dẹ̀ máa dolówó wọ́n máa wò pé àwọn ọ̀rẹ́ mẹ́ta báwo náà ṣe ṣe nígbà ọ̀nà kan owó wọn level tájọ ń lọ nìyẹn lórí ọ̀rọ̀ tó wà ń lẹ̀ ṣètì mo nílé síbí mo nílé sí Àbújá tó pọ̀ mo nílé sí Canada ìtòròntò. Ṣùtì ẹ kàn sọ fún mi kí ni price yẹn ká dẹ̀ yanjú ẹ̀ ṣe ọmọ tó dẹ̀ kú mo fún ní bíi fifteen bẹ̀rẹ̀ à mi ò kàn ṣe bí òkú ẹdìyẹ o mo ṣe ọmọ yẹn dáadáa mo ṣe lọ́jọ́ gbogbo ẹ̀ ṣèṣe ni ẹ ṣá ẹ ṣá mẹ́ntò mẹ́ mẹ́ntò ṣe gbọ́ ìmùlẹ̀ la máa fi ṣe o nítorí bá ti dé. ẹ bá nílé ní Toronto kẹ nílé lọ́rùn ó ti fi hàn gbogbo ilẹ̀ tí ń parí iṣẹ́ yà ẹ̀yìn àti Lambert kí ni ọmọ yín rí nígbà tó wálé tó fi jáde angrily kó tó fi mọ́tò pààyàn. ṣé àwọn èèyàn tẹ ti pa fẹ́ràn ògé ẹ̀mí orí ni àbí. ó ti o èmi pẹ̀lú um, um, ọ̀rẹ́ màmá ẹ̀ lórí o èmi àti ọ̀rẹ́ màmá ẹ̀ lájọ wà nílé. ẹ̀yin àti ọ̀rẹ́ ìyá ẹ̀ lórí wa jáde angrily. ìyá eh. ah, ah. báwo ni iṣẹ́ wa ókè ẹ pẹ̀lẹ́. ọ̀rẹ́ ọ̀hún sí ni ó jáde. Hmm. bọ́ kò sọ fún mi pé òun ò ní sílẹ̀. Hmm. Hmm, ó fẹ́ kó kàn wá náà ni kò dẹ̀ má bá òun. bí a tó bá ti tẹ̀ bá mi sọ fún mi ó fẹ́ tán ìyàwó ẹ̀ kékeré wá nìyẹn. ìyàwó ẹ̀ kékeré bá wọ. èmi ni ojú ìṣe ìyàwó ẹ̀ máa sàn é dì. ẹ stop ẹ. inú ìṣe èmi náà stop inú ilé mi mọ̀ wá. mi ò wúlẹ̀ kẹ́yìn ni. ẹ má ṣe báyìí náà. èmi kí ni báyà. èmi náà o de lolo lẹkẹ. ẹ stop ẹ na ọnu rẹ ẹ mọ pé yìí. fọlákẹ́ for the night o. ẹ stop ẹ ẹ stop ẹ má lè kó jẹ bí. wẹ àbíkẹ́ gba kí ni rìmọ́ọ̀tù gba rìmọ́ọ̀tù tó tó fẹ́ náà. ní sẹ́fà bọ̀ ẹ mi gbẹ́sẹ̀ ọ̀gá ọ̀gá mi gbé ẹsẹ̀ o ọ̀gá ẹ o ọ̀gá ẹ gbé ẹsẹ̀ ẹsẹ̀ yóò kún lẹ o ọ̀gá ẹ mi gbé ẹsẹ̀ o ọ̀gá ẹ ọ̀gá ẹ gbé ẹsẹ̀ o ẹsẹ̀ yóò kún lẹ ọ̀gá o ọ̀gá o ọ̀gá ẹ ní omi olùsẹ̀ ní o ọ̀gá o ní o ọ̀gá o ní ọ̀gá o ní ọ̀gá o ní. situation kan bí um, mo lọ ṣe fàájì ń bì kan nǹkan kan ṣàṣẹlẹ̀ ṣá bí ọmọ mi ṣe wá bá mi bẹ́ẹ̀ nìyẹn ó ṣá ohun nǹkan ṣàṣẹlẹ̀ ó ṣá fìbínú drive jáde ibi tó ti drive jáde ó ṣá fi mọ́tò gba ọmọ kan Lambert gbé ọmọ yẹn lọ sí hospital ọmọ yẹn ti dákẹ́ sínú mọ́tò mi. tẹ́lẹ̀ ah, èmi nìkan náà mo wà ń bẹ̀ ọkọ ọmọ ẹ náà wà ní mọ́tò ọ̀kẹ́ bó ni wọ́n wà ẹ ṣorí tó bá ti ń bọ̀ bí títí ajétúmọ̀ bẹ́ẹ̀ tó bá ti kọjá bí skul yẹn wà á ti rí mu park sí títì mo tan caution síbẹ̀ lọ́kàn ọ̀rọ̀ àti ó ṣe bẹ́ẹ̀ ṣe é ṣe ó kú dáadáa o ikú òṣì ló kú ikú òṣì. security officer yìí tiẹ̀ ti jẹ́wọ́ fún àwa lọ́pọ̀lọpọ̀ tó ra ti fọ̀rọ̀ wọ́ọ̀ náà lẹ́nu tó ah. dẹ̀ sọ ju bí tẹ́yìn gan sọ yìí. ó jẹ́ ìmọ̀ fọmọ yẹn ṣèṣe kù ni ìbínú tọmọ yẹn fi. ọmọ yẹn ṣe wọlé nítorí tó jáde tó. ó sọ nítorí fún yín. ìdí nìyẹn tẹ ṣe sẹ́ndì owó sàkáǹtì ọmọ yẹn rẹ̀ kó lè bu àṣírí kí ẹ má bàa. officers officers ẹ má jà máa ṣe báyìí ṣe báyìí á ti kọjá gbogbo bí tẹ́ tún padà sí i. arrest for the death of Ṣẹ́gun Bámbíwò. má ṣe bẹ́ẹ̀ fún mi. Ah, get up, sir. Get up, sir. Get up. What are you doing here? Babe, I came to see you, of See me? Yeah. See me for what? Ah, ṣé gbogbo tí àwọn àgbà máa sọ wípé ibi tí ìṣòro ẹni bá wà, ó lọ́kọ ẹni máa wà bébì ṣó gbádùn mo tiẹ̀ tún pẹ́ ẹ́ lé mo pẹ́ ẹ́ bébì ṣó wà òkè because tó bá wà òkè ni ó wà ní padà wá bá mi ní pẹ̀lú gbogbo ìgbà tó ti lọ yẹn ó wá bìlì pé bóyá kémi àti ẹ̀ka ṣì máa dé tara wa dúró ṣòro bóyá mi ò mọ̀ kó wà tí blessing fẹ́ra yẹn. Hmm. ẹ̀sùn bíi káàzùn kò tẹ̀ mọ́ ṣé bóyá kò pè mí wọ́n náà wọ́n ni kó dẹ̀ bí mílíọ̀nù ọ̀rọ̀ kí n ṣàlàyé fún ẹ bó ṣe jẹ́ ó dáa ṣọfẹ́ gbọ́ tèmi màá try láti explain for ẹ better bóyá o máa yé ẹ ọjọ́ tí mo wẹ wá sọ́stẹ̀ yìí tí mi ò bẹ̀ mo bá blessing of course mo de wá ń bẹ̀ kò pẹ́ ní mi dún tí mo receive kọ̀ọ̀kan ẹni tí mo jẹ lówó ni ó dẹ̀ bẹ̀ sí ba mi sọ̀rọ̀ tí ò bá kún gbé àti ló bẹ̀ sí sọ̀rọ̀ sí mi ó ń sọ̀rọ̀ lórí fóònù kò sọ̀rọ̀ tí ò sọ̀tọ̀ ìbínú yẹn ló mú mi kó lọ stẹ́yìn lọ́jọ́ yẹn meanwhile mo ń rìn kan blessing wọn abẹ ó dúró tì mí bọ́ mi ìlẹ̀ ìwújọ́ náà mo dẹ̀ bí lọ sílé mi bóyá ọjọ́ kejì àbí ọjọ́ kẹta mo kàn rí pé blessing pè mí pé ṣé mo ti wà alright pé òun rí pé mo bí ní kò ló sẹ́yìn mo ní fine pé mo ti wà alright báyìí ó dẹ̀ lo kèké sẹ́ǹdẹ̀ aza mi as in details mi ah mo gbé fún kẹ́ni mo dẹ̀ sẹ́ǹdẹ̀ sí ọ̀sùn máa rà pé bóyá mo ń bínú sóhun náà ó dẹ̀ ṣòwò sí mi kó dẹ̀ máa wo lára owó tó sẹ́ǹd sí mi ó mú fi sọ́wọ́ school fees ẹ. ṣó ń dẹ̀ ló so torí owó ló ṣe fi mí sílẹ̀ lọ bá blessing. torí owó bíi báwo tábí torí owó ni mi ní déwájú ẹ ìfẹ́ wà lọ́kàn mi ni. lẹ́yìn ìgbà tí blessing ti kú tán ìwọ ò ṣe padà wọ́n gbà tí blessing wà láyé so blessing wàá kú tó ń sìn oblique lè padà wá kó wá bá dìde ìrìn ọ̀dẹ yẹn kí ló fi mí pè gan-an. ooo oh, so ó tẹ ẹ mọ pé màá ti blessing fẹ́ra wa ẹ̀dẹ̀ jọ ń gbé ẹjọ́ ń sùn ẹjọ́ ń jí ẹtújọ́ ń rẹ́rìn síra yín. Ah, obìnrin obìnrin mà lágbára gan-an. lọ́nà obìnrin burú ni ah, ó lè payán. I don't understand. Really? Yes. Oh, má jẹ́ kí n understand nísìn. O jẹ́ kí n mọ̀ pé payback ló ṣe fún blessing right? Ìwọ ló pa blessing àbí? Ọlọ́run ò ní jẹ́. Má tún ẹ́fà nílé ayé sọ̀kan tó sọ yìí. Tó mo gbà pé tá nǹkan mò ń bínú sí blessing. Pẹ̀lítà oh. mo wá realize pé má ṣe máa bá ọ̀rẹ́ mi jà torí ọkùnrin kan. So reason nìyẹn tí mo ṣe fi sí dáadẹ́ṣọ́ rẹ̀ wa lọ ní bọ́ sọ fún mi bẹ́ẹ̀ blessing ti kú báyìí ó ti fi kú ṣàgbémi àti ẹ tí n bá tẹ̀ ń fọ́lù ẹ̀ láyé ṣé màá tó fọ́lù ẹ̀ lọ́sọ̀rùn mi. I don't know. kò possible baby o láti mọ̀ náà yẹ máa fọ́lù wọn jẹ́jẹ́ kí òun lè máa fọ́lù mi. ọ̀tọ̀ ah! ìta nǹkan tó ti sọ yẹn ó ti tó wàá máa lọ wọ́n máa lọ. I love you so much. <laughs> máa jẹ́jẹ́ fún ẹ o má jẹ́ kí n bínú sí ẹ mo ní kó wá máa lọ o lọ́ọ̀bẹ̀ mi má ṣe é léṣe o má tiẹ̀ o. kémi jáde. má tiẹ̀ má yo yo you don't need to push me don't Just, worry. yeah, go. go. I swear to God Almighty you kọ́ calling mo pa lóòótọ́ ni pé mo máa ń lẹ́nu àmọ́ I can't even hurt a fly ẹnu lásán ni mo ní. Do you know about this? Yes. Yes. Who wrote this? I did. 2.45 a.m. Inyo slept off. Okay, let me put it straight to you that after tí wọ́n ṣe postmortem fún olóògbé yẹn wọ́n discover pé between two fifty a.m. and four a.m. ni olóògbé yìí kú and as it is ìwọ nìkan ló wà awake nínú apartment yẹn and all fingers is pointing at you so prove it to me that you are not the one that killed her. How many times do you want me to keep explaining this? I've explained over and over again. As many times as you can. Okay, fine. This is my phone. I had make a video and I will show you. Give it to her. Mm. kí stop now distract me. stop Kini. ah ó mọ pé mi ò lè finá sùn náà kò dẹ̀ panu kó gbéwèé ilẹ̀ kó sùn irọ́ ni ah. wo fòbó dẹyẹ mi ò ní sùn wọn tuntun bá tó parí novo yìí kó dẹ̀ kó mo máa parí ẹ̀ by four a.m. four a.m. ìwọ okay this is one forty-five mo wà very very sure pé kó tó di two fifteen ó máa ti sùn ṣebí ìwọ ni kò sí wàhálà fi ṣàṣe. ga o ogun ni kéèyàn sùn pẹ̀lú ẹ̀ ó mọ pé mi lè sùn pẹ̀lú náà ó máa tanná sílẹ̀ máa kàwé ìwé ìwé ìwé ìṣà. ọlọ́gbọ́n yẹn kò jẹ́ pé orí fífọ́ mi ló máa ń pa ẹ́ last last. yányányányányányányányányá. ó kì í oh. ọ́. ke Ẹ̀fíkò ọsàn ní two forty five so evidence ni tí bá ní kí n ṣe bá yẹ kí n go live ni ó yẹ kí n go live kó mọ̀ pé olóòórùn ìyá ni àbí kí n tẹ̀ record ẹ̀ kí n post ẹ̀ kò má ṣàánú yà I will just keep this you know. Òun ti jẹ́ kó yẹ ń sìn pé ìyá ẹ̀ Jide, I your mama. You don't collect. You don't intercollect. <laughs> Um, <laughs> you smart girl. This is a perfect execution. Ó ṣiṣẹ́ yẹn pé gan-an. <laughs> You made sure she was asleep. You want to use this one to deceive us. Kódà pé òròpá àmọ́ṣẹ́ wa bí iṣẹ́ àbí. You know what to do. Just tell me and help yourself. Ó ṣeé ṣe kó jẹ́ political opponent ti Baba Blessing ló gbéṣẹ́ ìfún ẹ̀ kẹ́ fi get at her father. No. No, I swear to God. So who did? I don't know. I don't know. Let me tell you. My advice to my friends go and get a good lawyer. Oh. Because as it is, bèbè ẹ̀wọ̀n ló wáyé you: All fingers is pointing at you. yẹn tí mo dẹ̀ kọ́ nǹkan tí mo kọ́ mo drop phone mi mo dẹ̀ drop ìwé yẹn and mo wọnú toilet mo lọ yí sára mi bí mo ṣe gbọ́ strange sound yẹn nìyẹn so mo decide láti yọjú lójú window. that true? Yes. Very important. Why? Why? Mo be blessing fún owó kékeré kan mo sọ fún pé mo fẹ́ fi resort one or two things tó ṣe pàtàkì sáyé mi àmọ́ blessing ló fún mi ìyẹn ò dùn mí o àmọ́ lẹ́yìn ìgbà náà ni blessing gbé wa lọ fún vacation nígbà tí ASUU strike blessing náà three million naira níbẹ̀ yẹn fún wa tí wọ́n náà dẹ̀ lọ ó dẹ̀ tún fi ẹnu ẹ̀ sọ fún wa níbẹ̀ pé òun ṣì ní owó nínú àkáǹtì ẹ̀ mo wá wò wípé ṣé èmi ni blessing kórìíra jù láàrin wa ni. ìgbà tí a wà ní vacation yẹn ọmọ nìyí fẹjọ́ blessing sùn mi. Um, oh, they were like environment. Babe, mo notice wípé eh, àtìgbà tó ti dé, mo máa ń wà moody kind of. Kí ló ṣe é? Kò sí kankan jàre. Ọmọ ni yìí, mo ti mọ ẹ kì í ṣàná, kì í Mo mọ pé nǹkan something is really bothering you. Talk to me now, ṣe bọ́ọ̀rọ̀ ẹni ṣé ti máa sọ fún ṣé ò ní sọ fún anybody. ṣé o trust me mọ́ ni. ṣé o mọ̀ pé bliss pẹ̀lú blessing wọ́n ń dé tara wọn. what wait bliss àti blessing fẹ́ra wọn. yes. ṣó dá ẹ lójú. ó dá mi lójú dáadáa so nǹkan tó ń bọ́dà mi nìyẹn. ti wá rí wípé aláìda èèyàn ní blessing kò ṣe ní. gbogbo nǹkan tó fà á ní ẹ̀tí àga yẹn kan build up nínú mi it's not my fault. so that's why you killed her. Shinaka so o mọ gbogbo eléyìí o ò dẹ̀ sọ̀rọ̀. I was so scared ìgbà tí mo rí ṣe lára mi ń tọ́ mi lè sọ̀rọ̀ and again mo mọ̀ pé nǹkan tó ṣe ó lè lead sí pé kán pa òun náà tó báwo ni mo ṣe máa lose ọ̀rẹ́ mi méjì mo ṣe decide láti keep ẹ ní but Vera everybody is pointing finger at me wọ́n rò pé mi mú gba èmi kọ́ it's you you did it i'm sorry. you are a culprit. I'm not. you know all this and you did not talk because you are afraid. Um, Vera. you will face the law. we were five, yeah, five for life. We were five until death took her away. Oh, Maruniwa, Maruniwa.